bàbá kábíyèsí àná sọ wípé ọmọ yìí kéré. ọ̀rọ̀ imam kò ṣe imam ọ̀rọ̀ ìdílé wọn lọ́kàn is a way of disowning him from the family. kò sí tí a lè ṣe sí àwa ọmọ nǹkan kan pa rẹ̀. mọ́sálásí ìlú mọ́sálásí ọba ni. wípé kẹ́ ẹ jọ̀ọ́ jàre kẹ́ ẹ torí ọlọ́run kẹ́ ẹ torí Allah kẹ́ ẹ torí jésù kristi kẹ́ ẹ bá ní wọlé àdúrà àdúrà lọ̀rọ̀ wá bá o iṣu kíni yóò ní ọ̀rọ̀ yìí o ṣọ̀wọ́n ọmọ nǹkan kan o èèyàn ọba kúrọ́ lókùn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n ti sọ kí wọ́n ti sọ kalẹ̀ tá a sì ti yiri sọ́tún tá a ti yiri sósì kò sí àṣàdànù nínú rẹ̀ bíi ti wulẹ̀ ọmọ. ohun tí èmi kàn fẹ́ ṣe àfikún rẹ̀ òun ni pé ẹni tí ń bá ń rí yàn fín kò gbà láàfin àlàyé ẹni tí ń tàbùkù èèyàn kò gbà láàfíà láàyè ẹni tí ń wo tí ń wòyàn bíntín kò gbà láàfíà láàyè gbogbo wa la sì gbọ́dọ̀ sánà bí àlàáfíà ó ti jọba kí ọlọ́run olódùmarè kó ká rí àlàáfíà kó láàrin wa kì í ṣèyí nìkan o gbogbo ìdílé márààrún wọ́n ń rọ gbogbo àwọn ẹlẹ́sìn gbogbo kìrìsìtẹ́nì mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn àbáláyé wípé kẹ́ ẹ jọ̀ọ́ jàre kẹ́ ẹ torí ọlọ́run kẹ́ ẹ torí Allah kẹ́ ẹ torí Jésù Kristi kẹ́ ẹ bá ní wọlé àdúrà àdúrà lọ̀rọ̀ wá bá o iṣu kìnìún yóò ọ̀rọ̀ yìí o ṣọ̀wọ́n ọmọ nǹkan kan o èèyàn ọba kúrọ́ ló kù a sì gbọ́dọ̀ kúrọ́ a gbọ́dọ̀ kúrọ́ ọ̀rọ̀ imam kò ṣe imam ọ̀rọ̀ ìdílé wọn lọ́kàn is a way of disowning him from the family kò sí ní tí a lè ṣe sí i àwa ọmọ nǹkan kan pa rẹ̀ òjijì ní ilà dé ọwọ́ bàbá wa kábíyèsí sọ̀hún ti lè Ògbómọ̀ṣọ́ kọ́mọ nǹkan kan pẹ́ wọn kò wá bá a ni ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe tí yóò sì ti wáyé òun náà ni wọ́n ti sọ àwa tí a wà níkàlẹ̀ yìí tí a wà ní ìgbanodi tí à ń gbé ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá ní bá àwọn olórí ẹ̀sìn gbogbo sọ̀rọ̀ kí wọ́n ó dákun kí wọ́n ó jọ̀ kí wọ́n ó jàre kí wọ́n bá ní wọlé àdúrà o ọlọ́run ní jẹ́ àrẹ́sù ńlẹ̀ yìí o wọ́n ní a ò ní rògbòn nílẹ̀ yìí mọ́ odò kéré o rèé rèé o odò kéré ká mọ̀ mọ̀ rógbó lógbómọ̀ṣọ́ mọ́ odò kéré o rere o odò kéré o mi ò ní púpọ̀ tí mo fẹ́ sọ kún tí wọ́n ti wí lọ. etí à ń wí ó ti yẹ kó ti yé yín ìdí nìyí o. ìdílé tó jókòó márààrún yìí ọmọ kúmóyèdè ni a kúmóyèdè yìí ìníjógí oró bí jógí oró bí i mean eh, eh, ogunlọlá ló sì bí jógí oró lára àwọn ọmọ tí kúmóyèdè wá bí òun náà láti rí tóyèjì àkànlé olùsì báyé wò bọ́lá ń tàn àwò wọ́n bọ́lá bá dojúdé asúnesúne ìkọ̀yìn sí ọlá yìí rọ̀ kòkòkò ní ilé. èyí tó wá kẹ́yìn wọn òun náà ni ọdún àrò ọdún ìbárò ti jákọ́ ẹbu. bọ́yá ẹ fẹ́ mọ̀ mọ́sálásí tí à ń wí yìí nígbà ayé láyọ̀dé tí sọmọ ọdún àrò ìní mọ́sálásí tẹ̀ wò ní 1909 àwa 1909 eh, àwa ò tí ì délé ayé ńgbà náà abájọ tí wọ́n fi ń kí láyọ̀dé ní ó kọ́lé èṣù tán ó kọ́ tọlọ́run pẹ̀lú ọkọ̀ mọ́sálásí tó yanjú gbé èèyàn òyìn ọ́ àlà òyìn ọ́ baálé ọmọ jogi oró àdúbà ń lọ mọ̀ bí ẹ tó lè ní. àdúpẹ́ o. nígbà tí tọ́lá àtàlí lára ìmáàmù sìn tí wọ́n fi ń fi èèyàn jẹ oyè mufasiru bó tiẹ̀ jẹ́ wípé àní ọba lórí ìtẹ̀ ń kọ síbẹ̀ sínú lẹ́tà tí wọ́n fún un wípé gbogbo ohun tá a lọ́ọ̀dà yìí o ó dìgbà tá a bá lọ́ba tó fàṣẹ sí i tó dá o ọ wà nínú ìwé tí wọ́n fún bàbá yẹn bẹ́ẹ̀ wípé ó dìgbà tí Ṣọ̀ún bá jẹ kó tó di a dà yìí wá wà lórí ìtẹ́ ẹ wá lẹ́ jẹ ẹ̀ẹ́dọ́dọ̀ ẹni nìkan bá tó sì bá yín ó lòdì sí àṣà àti ìṣe wa ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìdí nìyí tá a fi sọ wípé is null and void. ní Yorùbá. kò bá ìlànà àti ìṣẹ̀ṣe wa mu ó ti di àrọ́dànù. oyè tí wọ́n jẹ. bẹ́ẹ̀ so nítorí ìdí èyí now mọ́sálásí tí a sì ń wí yìí tó bá jẹ́ pé kò jẹ́ oyè ní mọ́sálásí gẹ́gẹ́ bí mo ṣe wí tẹ́nìkan kan ẹni tí ó bá joyè ń bí ìbò wúwú tó ti lè jẹ oyè kò kàn wá ṣùgbọ́n kódà bí wọ́n fi kóńkó tó jẹ oyè ní inú mọ́sálásí yìí ó gbọ́dọ̀ wá láti ààfin yìí torí pé irú eléyìí irú lalágbẹ̀dẹ rọ irú nǹkan báyìí bẹ́ẹ̀ dé ìlú yòókù nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dé Ìwó ni o bẹ́ẹ̀ dé Ìbàdàn ni o bẹ́ẹ̀ dé Ọ̀fà ni o mọ́sálásí ìlú mọ́sálásí ọba ni ọba ní sì kọ́ńtúrò rẹ̀ àwa lè pé nísìn la yí padà àní tí ì sọ báyìí ṣùgbọ́n ìgbésẹ̀ tí a kọ́kọ́ gbé náà ni pé ká sọ fún yín ká ẹ sọ fún àwọn èèyàn wípé kìí ṣe pa à ń wòran o a ti gbé ìgbésẹ̀ àlàáfíà kódà kí ọba yìí tó dé torí a pé àwọn àyímọ̀ sínú àfin bíi tá a rọ̀ wọ́n lórí ọ̀rọ̀ imam a ti pé àwọn. Eh, àwọn ìmáàmù ìmáàmù kanṣu lórí ọ̀rọ̀ yìí àwọn kàrìnkàrìn nínú ẹ̀sìn Islam àti pè wọ́n sí ìpàdé tá a ti rọ̀ wọ́n fún àlàáfíà tí àlàáfíà sì ti ń jọba lọ tẹ́lẹ̀ kó tó dijọ́ tí bàbá wa ní àwọn fẹ́ bá mùsùlùmí sọ̀rọ̀ káwọn àdírẹ́sì ẹ̀ inú wa bí àwọn kan wípé ò lè jẹ́ lèmọ́ọ̀mù kó o tún jẹ sẹ́ríkì àdínì o lè jẹ kò lè jẹ́ ìwọ ni ìmọ̀ọ̀mù kó o tún jẹ alátúnṣe àdínì nítorí pé ìmọ̀ọ̀mù gba máìkì ń jọ yẹn àwọn ọ̀dẹ̀ darí program níbi tí ìbẹ̀rẹ̀ sí níbi tí ọ̀rọ̀ yẹn ti tún tú ojú rànú kò sí ẹni tí ó bú bàbá rẹ tí ó jẹ́ èèyàn dáadáa wájú rẹ, kódà kọjọ́ máa lé bẹ̀. the fact pé òun ní ọkọ ìyá rẹ tí wọ́n bá bú inú rẹ ò ní dùn sí ẹni ó bá sì bú tó pé ìyá ẹni ní òmùgọ̀ bàbá ẹni ní bú bàbá fẹ́ bá wọ́n fẹ́ àdírẹ́sì àwọn mùsùlùmí wọ́n ti àdírẹ́sì àwọn christian wọ́n fẹ́ àdírẹ́sì àwọn mùsùlùmí ọjọ́ kẹta rẹ̀ tọ́jú ọjọ́ jímọ̀ ni wọ́n fẹ́ àdírẹ́sì àwọn ẹlẹ́sìn sí láti sọ fún wọn wípé n ò ṣe fún ẹ̀sìn kan I belong to a religion but I am not for any religion nítorí ìdí èyí ẹ̀yin mùsùlùmí ẹ rí mi gẹ́gẹ́ bí bàbá yín àyàfi tí ẹ bá gbé nílé Ògbómọ̀ṣọ́ tàbí tí ẹ ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ níjọ́ yẹn ìmáàmù ló darí ètò làwọn kan wá fìlì pé a ah, wọn ò pe àwọn ó sì yẹ wọn ó pe àwọn débi pé wọ́n bẹ̀rẹ̀ sí lọ máìkì mọ́ra wọn lọ́wọ́.